الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على مبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسمع الله وبعلا نجله أنت رأيك يا تيجي فما الفاوة olùfẹ́ wa olùṣìpẹ̀ wa ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kó bá nábì náà tàwọn ará lera tàwọn sọ̀hábà rẹ̀ ìbẹ̀rẹ̀ àwọn ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsá láàrin magrib sí ìṣáì títàtà fi tẹ̀ lákọ̀ọ́lọ́kọ̀ náà ni Riyadu Salihin báàbù tí a fẹ́ bẹ̀rẹ̀ ní ìrọ̀lẹ́ náà ni báàbù kẹtàdínlọ́gbọ̀n báàbù ta'zimu hurumati muslimin báàbù kí a máa bọ̀wọ̀ àwọn musulmi wa bayani huquqihim àtàlàyé nípa ẹ̀tọ́ wọn àlàyé nípa ẹ̀tọ́ wọn والشفقة عليهم كذي ما جيران ولك ورحمتهم كذا لان ولوجه باب تعظيم المحرمات المسلمين باب كما كان وقب وهو مسلمين بيان حقوقهم أتلاين كأتوا مسلمين مسلمين والشفقة عليهم كذا ما جيران ولك النار ولوجه ورحمتهم كذا ما تتنوى قال الله تعالى الله باتوكا جلوك بايك من يعظم حرمات الله هو خير له عند ربه gbogbo ní bá ń gbé tóbi àwọn àyẹ̀wò ọlọ́wọ́n ọba ilé ìjẹ́ orí fún lọ́dọ̀ ọlọ́wọ́n ọba rẹ̀ قال تعالى ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب gbogbo ní bá ń gbé tóbi àwọn àyẹ̀wò ọlọ́wọ́n ọba ilé ìwà nù payà ọlọ́wọ́n ọba nù داية من المؤمنين وقال تعالى من قتل نفسا بغير نفسه انت فاهميك لا يكون تنقل بكا او فساد في العرض اما انت هو بجلو ريلة انت بجلو ريلا فأنما قتل الناس جميعا عند قبوب يعني من أحياها وجل ميكا فكأنما آيا الناس جميعا يجب بواداني يعني. بواداني حديث 222 222 عن أبي موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله كثير بيني ايه ń kọ́lé yìí yẹn ọwọ́ ń bẹ̀rẹ̀ jọ ìgbóná ilé lẹ́yìn ọ̀tọ́lá tààrà wà fi ahụ kalmọ̀ ọlọ́ni rẹ̀ ahụ ahụ olólọ́wọ́ alùfáàní náà pé wàá fìdí náà the same language mu wàá fìdí náà kan lè mọ̀mí nínú rẹ̀ yà pa àwọn ẹlẹ́fà mọ̀ wọ́n á ní ọlọ́run tó ní kẹrẹ̀ pa ẹ máa kúnlẹ̀ fáwọn òbí yín lọ́wọ́n wíwò tó ti máa fi tù ní. ọlọ́wọ́ á ní ọlọ́run tó wàá fìdí náà kan lè mọ̀mí nínú ìwà níbi islam rẹ̀ yà pa ẹlẹ́fà mọ̀mí ọlọ́run ó rí wa yẹni ga sì gbéraga ìtumọ̀ rẹ̀ ní mẹ́gàtá mẹ́gà fọ́ áti ìrẹ́ yá tàà lẹ́fà àmùmì ní mẹ́gàmúndé bá ti tíwọ́n nẹ́bí bayan yẹn ọmọ aga kasi wọn ara o ó wa ni rẹ̀ ara tàà lẹ́ ọlọ́ọ̀lẹ́ bí ẹ̀kí máa ń lo ga lọ wọn ẹ̀yà kọ́lẹ̀ fáwọn wa wallahu ta'ala alam موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أبي موسى رمضان المسي المؤمن المؤمن كالبنيان مؤمني كاسي مؤمني كجي أبي جناني أشد بعض أوبالا أما بيكا إما أنا كنت جلوني وسبق بين أصابعه وأكا وما كاربي وابان ويشد بعض أوبالا كوي أجي كل برعه ó dé wà bá gbẹ́sẹ̀ náà bẹ́ẹ̀ yóò máa gbó ìgbà bẹ́ẹ̀ làwọn mùmí sí mùmí ní a máa ń ra lọ́wọ́ mi wọ́n jẹ́ mùsùlùmí náà sílẹ̀ ọlọ́ọ̀bà lánú ọlọ́ọ̀bà wà من مر في شيء من مساجدنا أو أسواقنا وما هو نبل فيمسك أو يقبض على نزل نساله نسالها بكفه أن يصيب أحدا من المسلمين يا بشيء متفق عليه الله أكبر أو إسلام النبي محمد صلى الله عليه وسلم قال إيه؟ من مر في في في شيء بشيء إما قالوا لك من مساجدنا وكأنه عملاتي أو أصواتنا بلا نجاوه ọmọ òun nábìlónì tẹ́ mú ọkọ̀ lọ́wọ́ orí mọ́kànlá lọ́wọ́ mú bí àìkọ́ fẹ́ gúnyàn orí èyí fẹ́rẹ̀ yóò sì kò kọya dìmú láàrin àwọn lè yẹ gbédó ara mẹ́sọ́rì lè ha àbí kó dorí ẹ̀mù ó di wa dìmú lágbé orí àwọn èèyàn bí àìkọ́ fẹ́ pé ìrí ọgọ́ yọdà láti àwọn èèyàn sọ àbíbí náà sọ orí èyí ni kọ́yà agbá mú ọwọ́ rẹ̀ an yóò sí ibá ahadan minan musulmi kó bá rí pé wà lè gún ẹni kanáà mọ̀ mí nínú àbíṣẹ́ nínú kankan pẹ̀lú àwọn kadà yìí nípa fọ́kọ̀ aléyìn imam buhari àti muslim bá ti wá wọn na umar bin bashir radiyallahu anhu kala kala rasulullah idakọ All right. Alisun القرآن النعمان عن النومان عن بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمنين في توادين الله أكبر كان مسلم ما دي تسري وبالي يعيد أما أدية أدية لقربهم من أفجوا المؤمنين كاي نفي على أما مسلمين كاي نفي على ما وترى مهم تراهمهم àti máa tẹ àánú ara wọn lójú ọ̀tọ̀ àtúfèèmù àti máa kẹ́ra wọn tẹ̀lẹ̀tìtìlò ó dàbí odidi ara kan orí odidi ara yẹ̀kan ni ìsọ́kà mi ní ọdún òní tí ẹgbẹ́ kan bá níṣòro àkàdé bá níṣòro ní ìsìn òṣèbùkù sí nǹkan tí sọ́kà wọn ọ̀kadà ara òṣìṣẹ́ èrò jẹ́jọ́ bí sahari wọ̀lọ́hùmá gbogbo ara ní àníyàn máa ó sì máa rí nira ìgbà yẹn ìtútù yẹn ìtọ́kùtà ló mú àwọn awọ́rùn ní kókò ní tókà àwọn pẹ̀lú òun ìkòkòrò lásán àrí ìkòkòrò rà pé ẹgbẹ́ amúyẹ̀ lẹ́yìn rẹ̀ àwọn ọdí ẹyin tó amúyẹ̀ gbogbo bá ní màfilẹ̀ bẹ́ẹ̀ ni mùsùlùmí ẹlòmíì ní ìdí sẹ́yìn náà fara kò sí tókà ìtọ́jú àkàmúdẹ̀ pé ah, ọlọ́run yẹ̀wò dìde òṣìṣẹ́ wálé ṣe ó ní ẹgbẹ́gbọ́ pé lápẹjú àwọn mùsùlùmí wà nínú àràfá rí mìnà bá gbọ́ pé tẹ́ǹtì kan jóná mìnà ó lè sàwọn èèyàn létí o ní àjì ó ní wọ́n ti sáré pé ẹgbẹ́ ọgbẹ́ pé àwọn mùsùlùmí borí náà tí àwọn mùsùlùmí yẹn ó ti ẹgbẹ́ ọgbẹ́ kó ti kọ́ ẹni ìwé tó wà ti wá kò bá àti ìpín ayé lọ ìlú ẹni mùsùlùmí ní ẹ̀kọ́ yọ ní mùsùlùmí borí náà lọ́nà mùsùlùmí alhamdulillah kí sọ́yìn mùsùlùmí nàìjíríà nìkan nàìjíríà ilẹ̀ haúsá ni àbí ilẹ̀ yorùbá àkóní sí lọ sílẹ̀ jù north ni àbí south ni wọ́n ní north ni ní alhamdulillah alhamdulillah wọ́n ní ah south ni tí wọ́n ní state wo ni náà wọ́n ní ọ̀yọ́ state ni ìlú wo ni náà ó bẹ́ẹ̀ wò bá kùn bí ọkùn tí wọ́n ti kàn án ẹgbẹ́ wọ́n wọ́n ìpòjú kó jóná pé mùsùlùmí ara bá ti gbọ́gbẹ̀ ìgbẹ̀sẹ̀lẹ̀ mùsùlùmí bìkan akó ní fílìsì ẹ̀lá ni ọlọ́sọ̀rọ̀ pọ̀ pọ̀lọpọ̀ à ní fílìsì ní sẹ̀lẹ̀ ní ìgbà kan káàkiri àmì ní sẹ̀lẹ̀ ní àríyá wa yìí kí ẹ fi wọn àìpé á ah! kí ni wọn gbéyàwó mi àti nínú ẹ máa rọrùn sùn kí wọn máa sọ pé ìjọba yìí ń tíráì tíráì kí ni ọdún gbẹ̀yẹn kò sí ẹkọ jùlọ kò máa fẹ́ lẹ́sìlẹ́sì wọn ni wọ́n dá dìbò fún wọn sí nìyí ẹlẹ́bìnrin àbá àbúkọ́ ìrò àmẹ́wọ̀n ẹ́ pé ìgbìyànjú tó ń kú security ṣe àwọn ní kọ́mọ tàwọn máa ń ó di ewa tó sẹ́yìn ni. ṣé máa ń jó orí ìdábẹ́jẹ́ alájà ti làwọn afọ àwọn àgbà yìí ṣé ló padà sí Àbújá ṣé bá rélùú ṣèṣe ẹ̀rù kọjá rẹ̀ wà ní. àdúró báyìí àwọn ẹ̀pẹ̀rẹ̀ nígbà fẹ́ lè tó láyìn àyíká o ẹ̀ tó láyìn àyíká o ọ̀làwé lórí ọlọ́run náà fi gbọ́ ìkẹta sánú wa wọ́n ní máa làmbá bá orin jẹ́ makoma sẹ́ni kàtàwó aláàjì kàtàwó wọ́n dá máa dúró ojú òfin àwọn ẹlòmíì wọ́n ó dìde fún àwọn àjẹ́ ayẹ́ fún lóní arákàfọ́ rẹ̀ náà ló bá lọ tíkẹ́tì àti tíkẹ́tì rà wàhálà ní sẹ́ni yẹn gan ní sẹ́ni yẹn gan ọ̀yọ́ tó láì lọ yìí báyẹn bá wọn kọ́ wà lẹ́yìn yìí ẹnìyàrá ayé lásán kò ayé lásán kò ayé lámọ mọ màá yìí ọlọ́wọ́ mọ ọ̀nà sí dáadáa wọ́n lè mọ tó bá lè mú kẹ́kẹ́ tí wọ́n fún wa wọ́n gbá kó kára bí tẹ̀lé kára mọ́ tẹ̀lé àwọn ọ̀ ẹ̀yìn kan tó tẹ̀lé òun ọ̀hún mọ̀ lọ́dún tó tẹ̀lé àìjókòó first class ló wà mú wọn lọ aláàjì fóònù wa pé first class ó tọ̀ wọn sí o máa ń àmọ́ tí a bá rí èrò ní lílo tìtò ìlú sí mà àìsàn kọ̀ọ̀kan lójú ọ̀nà tẹ̀sílìm tí wọ́n lọ sí Àbújá lánàá bí jẹta ó ní wọ́n tún ọ̀nà kan ti ọ̀nà kan àwọn èèyàn gbà nígbà náà pàdé mọ́tò mẹ́wàá lójú ọ̀nà ọ̀nà kan yẹn gan ọ́ dání bí ẹrú pé ó di ẹ́ عن أبي هريرة رضي الله عنه قال قبل قبل النبي صلى الله عليه وسلم حسن إن علي رضي الله عنه وعنده ألقى بن حاتم قال ألقى إن لي عشرة من ولدي ما كبرت من أم أحدا فنظر إليه رسول الله صلى الله عليه وسلم فقال من لا يرحم لا يرحم الله أكبر متفق عليه الله أكبر أو تجوى ما تجوى ما لجوه النبي محمد صلى الله عليه وسلم سيدنا النبي هريره قبل النبي صلى الله عليه وسلم حسن بن علي النبي مو ابي حسن وما علي يعني أم مارن وما فاطمة واكيد دي مرة دي قضي وكذا وعنده أرقع ابن حاسم أراد أن من أرقع ابن سلم من أم حاسم قال الأرقع والبعض واحد يا رسول إن لي عشرة من الولد mo bímọ mẹ́wàá ما قبلت منهم أهلا إن كذا يكرينوها نظر إليه رسول الله صلى الله عليه وسلم هم يوعوا بايك لواء فقال أنا بايك من لم يرحم لا يرحم انت بانو نجو آني تانونا انت بانو آني تانونا كما سامنو نتذبو يما سانو تعالوا يفونا fún àwọn aṣọ wa náà ìsánú wa náà man la yarham la yurham ẹn tí ẹ bá sànú àní sànú òun náà متفق عليه امام بخاري مسلم مالكي با 226 عن عائشة رضي الله عنها قالت لما الناس من الأعراب على رسول الله صلى الله عليه وسلم wọ́n bá àwọn arákùnrin kan náà wọ́n lábá ọkọ̀ wọ́n bá níbi sallallahu alaihi wasallam wọ́n bá alálejò sallallahu alaihi wasallam qalu wọ́n lọ pé àtùkù bìlónà sibiyanikum wọ́n ní sẹ́ẹ̀mà kìtà wọn wáyẹrẹ yìí قالوا نعم فقال نعم قالوا لكن والله ما نقبل أو كده وما واع فقال رسول الله صلى الله عليه وسلم او املك إن كان الله ينزل من قلوبكم رحمة ṣe ẹ̀rù pé mo lágbára rẹ̀ ثم dáadórin tí wọ́n fẹ́ yọ مثل kò àwọn ọmọ tó máa gún ọ̀bẹ káàkiri wọ̀nyí jẹ́rí rẹ̀ ó sàmú lọ́ra wọn ìyẹ́ ẹ̀ tẹ́lẹ̀ kó fi àánú sí la ìyẹ́ ẹ̀ ti lè bá bá ti títì yẹ ó kàn dàgbà rọ́ọ̀fù náà ni jáàsọ́hùn jáàsọ́hùn ló fi dàgbà olóyún àánú ló bẹ́ẹ̀ níjú ọmọ wọn tí ìyá sọ́bí sí ọ̀dọ́ tó bí wà á mọ̀ gbogbo ẹ̀ bá òyòyò tó bí bàbá tó bí ó bí ó ti yé wa gbáṣẹ́ lọ nìyẹn o ọlọ́mọdé àtọ̀rọ̀ yìí wọ ọlọ́ọ̀bà عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم الناس لا يرحم الله متفق عليه هذه سؤال الجلاء قائم فقال من لم يرحم الناس انت باسع نوعيا

wọ́n sì islam lára ti wọn àwọn ayò bá sì làwọn náà right wọ́n ní làwọn náà ní ó di ẹwà ẹni gánà lẹ́kọ̀ọ́ sọ nípa bí ọ̀rọ̀ wọ́n náà sọ nù ó di ẹwà mùsọ́jú òní náà pé wọ́n pé bá ti gbá nílé la gbá àlẹ́ ara o bá ti gbá nílé ọkọ ni wọ́n gọ̀ nílé àlẹ́ wọ́n sì sórí inú bá ti gbá nílé ọkọ ni kí ni wọ́n gọ̀ nílé àlẹ́ ara o ilé àlè ni wọ́n pè ẹ̀fẹ́ mú mi wá ẹ̀fẹ́ mú wá yẹn o tọ̀fọ̀lẹ́fẹ́ mú àyẹ̀kọ̀ gbúmọ̀ tó ti wa láwà yóò bá gidi bó ní lọ́lọ́ sí ẹ̀yìn lọ́yọ́ orin mo ti wà nílé yorùbá nù ẹ̀dẹ̀ yorùbá haúsá àríta haúsá yorùbá ẹ̀mẹ̀ pé ẹ̀yìn tó súnmọ́ ìsìlámù díẹ̀ ẹ̀yìn tó súnmọ́ ilẹ̀ haúsá díẹ̀ ẹ̀mẹ̀ pé bẹ́ẹ̀ wọ́n ti sọ́lọ́dọ̀ sí ó di ẹ̀yìn ẹgbẹ́ àwọn afẹ́rẹ́ àdá lọ́dọ̀ yìí wọ́n ti bá ti gbọ́nlé ẹ̀kọ́ la gbọ́nlé alárìnà ẹ̀bẹ́ ni àwọn ó jẹ́ bẹ́ẹ̀ náà jẹ́ bí lọ́ọ̀ tí wa typical yorùbá àwọn yorùbá gángan ó lè wọ́n ti máa sọ̀rọ̀ ọ̀dọ̀ wa ni pé ó ti gbọ́n lé ọkọ̀ ló ń gbọ́n lé àlè àwọn ọkọ̀ àti gbọ́n lé ọkọ̀ mi I rẹ́ lọ gbọ́n wọ́n ti gbọ́n lé ọkọ̀ ló ń gbọ́n àti gbọ́n wọ́n ti gbọ́n lé ọkọ̀ ni wọ́n gbọ́n lé àlè wọ́n ti sọ̀rọ̀ ibú ẹ bá ní àlè púpọ̀ ni ẹ sọ̀rọ̀ ibú ni àlùbẹ́ àlè ní ti fìtà ó ti yẹ kàbírù mo ti rí nìyẹn wallahu ta'ala alam naam kí عن أبي هريرة رضي الله عنه علي قال رسول أن الرسول صلى الله عليه وسلم قال إذا صلى أحدكم للناس بل يخفف أنا قلت لك ما بيفير كل فين هون لا يكفي ما مكعيا تبو ما كسوة تبو قال بيفير أودي ما كسوة تكرو إذا صلى أحدكم للناس لا كيف ما فليخفف بيفير فإن في إمضاعي قال أنت اللي والصقيم على عالم بينهما والقبير على انتقب عن بينهما فيصلى أهدكم لنفسه وكلوه فيتوول ما شاء فعبوا قال تقول الناس قال مران في اه يبي ولا على فوق عليه قال ممكن يصوت النساء ممكن يبوي هذا ما كي راوي كنا تينا كيف لك الناس علمنا شراء قلت يا بامي قلت àbúrúwáṣẹ̀ mo ti bèèrè rí mo bèèrè rí mo àwọn ìgbàgbé bèèrè rí ní pàgbìlì ọlọ́gbọ̀n mọ́nà mi létí àwọn ti yẹ yí sílẹ̀ lọ nìyẹn wọ́n kí wọ́n èèyàn mẹ́ta lọ gbọ́ wọ́n kí wọ́n èèyàn ṣe fúyẹfúyẹ máa ké sọ́dún bàkárà àkàyè àyíkájọ́ kan sílẹ̀ máa zùnú jẹ́bẹ̀l wọ́n ti mẹ́tìrì fà mẹ́tìrì wọ́n gbé sọ́dún bàkárà arákùnrin kan ní sàlámà lórí ìrùn ó ti bọ́ dẹ́gbẹ̀ẹ́ kan bá kí irun sí ẹ̀ ló bá gbọ́nà lọ àwọn ìbá máa kì rẹ̀ ìfànà ìpè yá Rasulullah à ń kí irun pẹ̀lú sínú máa ń jẹ́bẹ̀ lọ arákùnrin báyìí ó dẹ̀ járùn ó dẹ̀ járùn rẹ̀ kì í ẹni tí wọ́n ti járùn rẹ̀ kí ó ní yá Rasulullah mo gbé bùkátà bùkátà wọ́n ah eléyìí oúnjẹ kan ìyàwó mi bínú pé kìí pa wọn anábì ni wọ́n máa ah afatanu anta ya ma'az wọ́n fi kí náà bẹ́yà ni múlò fi wọ́n lélì sí múlò fi wọ́n jù wá sí àwọn súnà kéèké múlò fi wọ́n sí ọ̀gbẹ́ bá wákà 286 verses ẹ̀mà mú nǹkan fún yẹ ó di yẹ́ àbá àlàjì mò ní gbogbo nǹkan Islam kẹ́kẹ́kẹ́kẹ́ ẹ̀ẹ́dàmú ọkọ̀ báwọn èèyàn wá o ó ní yẹ òṣìṣẹ́ fún nínú ọlọ́wọ́ sànú wa ó ní ìdásọ́lá àdúkùn lè náà tó yẹ kínú fún èèyàn alìyọ̀ hafif kùfin kùsì fúyẹ kíyà kíyà kíyà ìdájí ànásùlùlá kíkúrí ẹ̀rọ ẹ̀lẹ́káfìrù ìnà fíhìm wọ́n lẹ́wà àgbàlagbà wà nù wọn وإذا صلى أحدكم من نفسه ما كانوا فهم فليوتلوا ما شاء فعبوا بني بي فعبوا بني بي كما ترك الناس كي آل مران كما كانوا رزاقا كان كلوني في جو وفي رواية وذا حاجة wọ́n yẹn tó ní bùkátà mẹ́nu wọn ẹni mú mílẹ̀ kan tó wọ́n gbé kìfì ní fáwọn ìyàwó ẹ̀lẹ́ àwọn 229 وعن عائشة رضي الله عنها قالت إن كان رسول الله صلى الله عليه وسلم يدعى عمل وهو يحب أن يعمل به خشية أن يعمل به الناس يفرض عليهم متفق عليه الله أكبر ولما مواصيل عائشة رضي الله عنها ونحن نقول لك النبي السلام يقول لك فاتحك يقول لك فاتحك tọ́bẹ̀ tí orí kiri àkọ́dà pàtàkì àbúwọ̀ yóò ṣíbò àyà àmà bí ó wù láti ṣe mọ́yọ́ pàtì kàṣẹ́tì ní àyà àmà bí nígbà tó bá ń ti ṣe yẹn kí wọ́n pẹ́ pé náà sọ àyà àmà bí náà sọ ọ̀yẹ̀ máa fi ọ̀yẹ̀ máa kọ́fẹ́ kó máa fi fi fúradà alẹ́ ìkọ́nà wà sọ di yẹn lé wọn lọ́wọ́ irú ẹ̀ ní tàràwì ẹbí ń kira ọkì níjàmá nítorí pé àwọn èèyàn ń kọ́ máa fi káyà ì ó di eyín wọ́n di gbogbo yára wọ́n aṣọ́ lọ́rọ̀ yà nígbà di wàhálà ó di yíwa wallahu ta'ala alam number 230 wa anha aisha radiyallahu anha wọ́n pé kálà نهاهم النبي صلى الله عليه وسلم عن الوسال النبي صلى الله عليه وسلم وفلاد ما بقى على ojú òtún dọ̀rọ̀ àkókò sí ní jẹ tàbí ní jẹ nǹkan alẹ́ ànábì ara ọ̀ na ha hùn nàbí sálẹ́m àní ní wìsáàl ànábì kọfọ́ láti máa ṣe wìsáàl ìfáàmọ́tà láhùn àánú ni kálù iná ka tó wá sí wọ́n ni wà ní ọmọ àti ọmọ agbára àbáríkò kára iní lẹ́sù àkáyà átìkù nàbì iye dàbí yíò iní àbí tó yìí ti ẹmọ ni màá sùn lálẹ́ wọ́n sì máa fún mi jẹjẹ rọ́bì ọlọ́run fún mi máa fún mi jẹjẹ ìsìkí ni ọlọ́run máa fún mi mu متفق عليه قدر ما ناو يجعل في في قوة من أكل وشرب náà ni wọ́n máa fún ọgbàrá lọ́tí orí ìlàbí ẹ̀kùn mọ̀já bí mo mú mi ó di yẹwà 231 ọ̀nà àbí kọ́dá haris bin rabi'i radiyallahu anhu kala kala rasulullah sallallahu alaihi wasallam a ti sọ́lá pé inni la akúmu fi sọ́lá ó ní máa dìbò láti kírun ní máa kírun lọ ويريد أن أطوّل فيها ما فكي كاسورة تقوم فأسمع بكاء الصبي ما أقبع ما تنسكو لي هي ويتز عمو بريما كيلو لي عليه السلام إليه لا بوي فكر السنة بسوف فكر الحديث نكي àwọn obìnrin ma kíro lẹ́yìn àlùsílà mi ó di ẹyin ó ní máa fẹ́ kí n kéṣọ́ lógún máa bùkọ́ ọ̀sẹ̀bí máa gbọ́ ẹkùn ọmọdé ọmọ wẹ́rẹ́ àtẹ́jọ́ wọ́sí sọ́lá àti máa bí سورة الغيب المعقل كراهية أن أشق على أمي يجب أن يا أمي وإياك ما أنت أنا أمي يا إياك أمي يقول لك شاي يقول لك اسمه يقول لك صوتي الله أكبر ọjọ́ ìwà nínú ìṣẹ̀lẹ̀ ó di ẹwà gbogbo ìṣẹ̀lẹ̀ àdí ní òtínú ìṣàǹkà àbútọ́yìn ẹlẹ́ẹ̀lẹ́ ní ó di ẹyin mahalan mahalan mahalan ẹlẹ́ẹ̀lẹ́ ẹmú gẹ́gẹ́ gẹ́gẹ́ ó di ẹlẹ́ẹ̀lẹ́ ní kò sí kàwá pẹ̀lú kékeré gan ọlọ́run tó àfọ̀rọ̀ yìí ọlọ́ba àṣùpá àlà omi ìfúra ní ilé yẹ ó di wa mùsùlùmí kọ́ alẹ́ rẹ̀ bí rawa Bukhari imam àti mùsùlùmí kàbí ti wa عن جود بن عبد الله قال قال رسول الله من صلى صلاة الصبح فهو في ذمة الله الله أكبر حديث هي وفعان قرانتي ndakwe kama kimu asubani àtàbí sọ́lá ni man sọ́lá sọ́lá tó sọ́bẹ̀ kọwọ́ fi dè mọ́tìlá ẹni tó bá lè kírun àṣùbá ń jàmá ẹni tó bá lè kírun àṣùbá ọ wà nù agbo ìsọ ọlọ́run ọba láyé tó lóbó nákùnmù lọ́wọ́ fi dè mọ́tì iṣẹ́ àmì ọlọ́run ọba obìnrin kẹlọ́ yá jùmọ̀ sọ yín fúnà فإن أمن يتبعه من دماء شيء يدركه دلوقتي بقى نزلهم في دماء بالكلوري دوك دوك عمو ثم يكبه في وجهه على النار ولو الدورية كلنا ولو ما فيها جوالوبة رواه أما توقعون وانت نجمع ها ها هم قالوا سنة بي كتابة بي قالوا جند بن عبد الله قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة الصبح فهو في ذمة الله يتذكر وصدان انت ما هو انه جرانتي بجرانتي يابو بولوه سبحانه وتعالى قد يوعى قواني صلى الله عليه وسلم قوانو امان ولوه يعني الان دابو بولوه سبحانه وتعالى كيف عبرون انت فلا يطلب يبنكم الله في ذمته ọlọ́run obìnrin kan lọ́wọ́ yín tó fi dáàbò bò yìí ọlọ́run bẹ̀rẹ̀ pé à àtàn yẹ báyìí àbí báyìí ọmọ ẹ̀ tó fi dáàbò bò yìí ó di ẹyin nítorí ẹni tí wọn bá bẹ̀rẹ̀ kan rẹ̀ ẹ̀yin náà ọmọ yẹn tó bó olùmí ní mẹ́tò ìṣiṣẹ́ yìí ẹni tó bá láti ìdí ṣe tán tọ́lọ̀ bá bẹ̀rẹ̀ pé àfikẹ́ ẹ̀sán kankan fún iṣẹ́ òdúnmọ̀ ní kò yín yìdìrí kò hu yóò ọlọ́wọ́ bá mu tí mo yẹ kó bu hu aláwọ́dì ìnáàrí jẹ́ àná ọlọ́wọ́ fún ojú ẹ̀gbù rẹ̀ nínú ọ̀nà jẹ́ àná mà ní kò lè pé muslim wọn ibn umar radiyallahu anhu anna rasul sallam qala al muslimu aw al muslimu muslimi ọmọ ya muslimi لا يظلمه لا يظلمه كنيسي أبو سيفون لا يسلمه كنيس جولة فتعة من كان في حاجة أخيه أنت بقى بكاتا ما يا مسلمي كان الله في حاجته أنا بقى بكاتا كينا انفرج عن مسلم صحبة أنت بقى بإسروك كف مسلمين رضي الله عنه بها قوة من قرب يوم القيامة أنا بقى بكوفه inú àwọn ewu ọjọ́gbìnà kìíyàmà musulman ẹni tó bá bú àṣírí musulmi tẹ́rọ olùwáwò yóò mọ́lù kìíyàmà ọlọ́wọ́ bú àṣírí yóò mọ́lù kìíyàmà ó múlá bú àṣírí wọ ọlọ́ọ̀bà ó tún náà àṣírí ọlọ́ọ̀bà ọ̀nà ẹ́ adúbáyé Allah nabiyil karim wa ala alihi wa ashabihi ajma'in assalamu alaikum wa rahmatullahi wa